timoteo kejì orí kẹta. ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ewu yóò dé nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ti ara wọn olùfẹ́ owó afúnnu agbéraga asọ̀rọ̀ búburú aṣàìgbọràn sí òbí aláìlọ́pẹ́ aláìmọ́ aláìnífẹ̀ẹ́ aláìlèdáríjì ni abanijẹ́ aláìlèkóra wọn níjánu òǹrorò aláìnífẹ̀ẹ́ ohun rere oníkúpani alágídí ọlọ́kàn gíga olùfẹ́ fàájì ju olùfẹ́ ọlọ́run lọ àwọn tí wọ́n ní àfarawé ìwà bíi ọlọ́run ṣùgbọ́n tí wọ́n sé agbára rẹ̀ yẹra kúrò lọ́dọ̀ àwọn wọ̀nyí pẹ̀lú nítorí nínú irú èyí ni àwọn tí ń rákò wọ inú ilé tí wọ́n sì ń dí àwọn obìnrin aláìlọ́gbọ́n tí a di ẹ̀ṣẹ̀ rù ní ìgbẹ̀sìn tí a sì ń fi onírúurú ìfẹ́kúfẹ́ fà kiri wọ́n ń fi ìgbà gbogbo kẹ́kọ̀ọ́ wọn kò sì lè dé ojú ìmọ̀ òtítọ́ ǹjẹ́ gẹ́gẹ́ bí Jánésì àti Jáńbérì ti kọ ojú ìjà sí Mósè bẹ́ẹ̀ ni àwọn wọ̀nyí kọ ojú ìjà sí òtítọ́ àwọn ènìyàn tí inú wọn dìbàjẹ́ àwọn ẹni ìtanù ní ti ọ̀ràn ìgbàgbọ́ ṣùgbọ́n wọn kì yóò lọ síwájú jù bẹ́ẹ̀ lọ nítorí wèrè wọn yóò farahàn fún gbogbo ènìyàn gẹ́gẹ́ bí tiwọn ti yọrí sí ṣùgbọ́n ìwọ ti mọ ẹ̀kọ́ mi ìgbésí ayé mi ìpinnu. E ìgbàgbọ́ ìpamọ́ra ìfẹ́ni sùúrù inúnibíni ìyà àwọn ohun tí ó dé bá mi ní Áńtíókù ní Kóníónì àti ní Lísrà àwọn inúnibíni tí mo faradà Olúwa sì gbà mí kúrò nínú gbogbo wọn nítòótọ́ gbogbo àwọn tí ó fẹ́ máa gbé ìgbé ìwà bí ọlọ́rin nínú Kristi Jésù yóò fara da inúnibíni ṣùgbọ́n àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ síwájú sí i wọn ó máa tan ni jẹ a ó sì máa tàn wọ́n jẹ ṣùgbọ́n ìwọ dúró nínú nǹkan wọn nì tí ìwọ ti kọ́ tí a sì ti jẹ́ kí ojú rẹ dá ṣáṣá sí kí ìwọ kí ó sì mọ ọ̀dọ̀ ẹni tí ìwọ gbé kọ́ wọn